ìran ìran tó bí mi ìran olóògùn ni wọ́n bàbá tó bí mi is a renowned traditional doctor bàbá tó tún wá bí bàbá mi ọdẹ ni olóògùn ni so ìdílé tí mo ti wá ìdílé jagunjagun ìdílé alágbára ìdílé olóògùn ni àwọn ìran bàbá tèmi wọn kì í fìbọn pẹran wọn kì í mú bọn lọ sóko pẹran. So tó bá ti wọ́n máa ń dẹkùn wọnú gbó ni tó bá ti dẹkùn wọnú gbó wọ́n á pẹ́ràn jọ lóru wọ́n á wá dèèyàn padà wọ́n á jí gbogbo àwọn àtọ́mọ àtìyàwó wọ́n á jí wọn wọ́n á ní kó lọ sínú gbó wọ́n á ní kó lọ máa pẹ́ràn wọlé so ìran tòní náà ń pè ní òrì mẹ́kùnlú yìí abirù jìlọ̀jìlọ̀ kẹlẹ́rọ sí ìké rororo òrì mẹ́kùn alọ́tọ́ kẹlẹ́rọ sí ìké ìran bàbá tèmi ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹni bá dákẹ́ tara ẹ̀ á bá dákẹ́ ọ̀rẹ́ mi má gba ìsàn láàyè o báìsàn bá gbé ẹ sọ́lẹ̀ tó lọ sí bàárà lọ sí gbòòrò tó jẹ́ wípé nísèmù ni ilé iṣẹ́ kan ń bẹ tí mo mọ̀ tó fi tewétegbò ṣọmọ lóore Kemkem International ni ó tọ́ lọ wá bá ẹ wá solution sọ̀rọ̀ nǹkan tó àwọn àlàáfíà Táyọ̀ nìwọ̀n yẹn gbà gbogbo tí mò ń sọ yìí it happens during the reign of àlàáfíà Tayo, but ńgbà tọ́jọ́ wa ń gorí ọjọ́ tá ń wo àwọn àwòkún ké iṣẹ́ yìí àlàáfíà Táyọ̀ yìí a fẹ́ kó wà international because ìgbà yẹn kò sí ìlú tán tí ń wá mi wá all over the world náà máa ń wá mi wá in fact program mi náà wò ní UK tí àwọn BBC ṣe wá interview mi ní 1998 wọ́n wá interview mi àwọn BBC Hilary Henderson lẹ́ni tó wá interview mi àwọn mainframe Túndé Kèlání àwọn ni cameraman tó ń lò ń gbà yẹn láti wá láti wá record me yes it was true for good seven days làwọn BBC ni mo fi mú ọ lọ sí ọjà ibi tá a ti ń ra tewétegbò lóríṣiríṣi nǹkan àwọn òyìnbó ṣe ń pé gbókínì wọ̀nyẹn they see it as an animals but nǹkan tó ń fi wọ́n ṣe wọn mọ́ pé tortoise leléyìí irú oògùn wo náà fi ń ṣe chameleon leléyìí alágẹmọ kí ni wọ́n fi ń ṣe èmi ni mo establish fáwọn BBC wọ́n dẹ̀ record gbogbo kíní wọ̀nyẹn a dẹ̀ jẹ́ kó yé wọn that is what they call the African traditional healing a kó yé wọn pé we the Africans most especially the Nigerians we have our own ways of treating diseases before the arrival of orthodox medicine pé kóògùn òyìnbó tó dáyé ó ní nǹkan táwọn bàbá wa tí wọ́n ń lò tí wọ́n fi ń tọ́jú ara wọn you understand me now tí yẹn bá dé archive àwọn BBC my recordings are there kò yẹ nísìnyìí ṣé mo oríṣiríṣi oríṣiríṣi kan láti láti gbé jáde ńgbà yẹn ìgbà tó máa show program yẹn ní BBC kò ju oṣù kẹfà ẹ lọ àwọn CNN náà wọ́n tún wá sí Nàìjíríà wọ́n tún wá interview mi lórí the practice of traditional medicine tó yẹ pé all over the world ṣọ́bí sì yìí náà ti wò ó now eh, ìlú wa yìí nǹkan tí wọn ò kì í jọ wá lójú òun ló ṣe jẹ́ pé nǹkan tó òyìnbó nǹkan ní nǹkan la máa ń bá lò but uh, we thank God today because ìgbà tá a wò pókè a fẹ́ go international òun la ṣe wá change ẹ̀ sí yemkem international yemkem international yẹn it came around eh, nineteen ninety eight precisely wàá wò pé òkè yemkem international yẹn àwa balance ẹ̀ um, sixty forty sixty percent of natural healing forty percent of spiritualism but ńgbà tó yá mo wá rí i pé àwọn tó ní natural problems àtàwọn oògùn tá à ń ṣe kò fún wa láyè láti go into the spiritualism aspect of healing a ṣe bẹ̀ sí produce àwọn oògùn we are the first to produce herbal medicine to capsules in this country làwọn òpókè kábẹ̀sí transform àwọn oògùn wa because if you want to go international o láti ṣe nǹkan tó máa bá eh, international market lọ tẹ bá dẹ̀ wo by the virtue of my travelling because mo jáde ẹni tó fẹ́ lọ compete lágbàáyé o ní láti jáde out of your domain láti wo báwo náà ṣe ń ṣiṣẹ́ yìí i travel to some countries mo dẹ̀ rí bọ́n ṣe ń ṣe oògùn ìbílẹ̀ wọn mo rí i pé kò sí ọgbọ́n kan tó ń dá sí ju technology lọ technology yẹn ni pé báwo la ṣe lè gbé àwọn oògùn wa sínú capsules that is technology bó la ṣe lè ṣàwọn oògùn wa tó jẹ́ olómi tó pé two three years kò ní bàjẹ́ that is technology ṣé mo ngbà tó di pé a dẹ̀ travel a dẹ̀ rí pé ah, machine tó fi ń ṣe kínní ìlélẹ̀ capsule yìí ni a dẹ̀ a dẹ̀ tiẹ̀ àwa náà dẹ̀ experiment ẹ̀ bó ṣe di pé oògùn ìbílẹ̀ bẹ̀ sí wọnú capsules nìyẹn although it's not it's not an easy uh, task because uh, nígbà tá a máa kọ́kọ́ bẹ̀rẹ̀ a lot of antagonists ló wá from left and right ìgbà ah, kò possible oògùn bílẹ̀ nínú capsule kò ṣẹlẹ̀ rí kíníkan kíníkan wọn láti jẹ́ pọ́n fi chemical sí but after the in fact the government of Lagos State now came that time láti wá wo factory wa ń gbà yẹn pé àwọn nǹkan tẹ̀ ń ṣe àfẹ́kẹ́ àdé experiment yẹn wọ́n dẹ̀ rí pé technology ni kò sí chemical kan bẹ̀ machine yẹn wá ti kó capsule sínú ẹ̀ tẹ́lẹ̀ pé powder yìí sí ó máa tán that's all that is the beginning bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn kó tó di pé àṣẹ wa ń go into an advanced level bó ṣe wọn pé ẹnìkan ló máa bẹ̀rẹ̀ nǹkan àwọn kan yòókù adé ẹ̀ gbá bọ̀tà dúpẹ́ pé gbàtà bẹ̀rẹ̀ bẹ̀ yẹn ó new bọ́ngbà tó yà ní sẹ́ni pé ó ti di ó ti yẹ pé eighty percent of uh, herbal practitioners in this country not in ń ṣe oògùn ètò capsulated eh, form so ohun tó fà á nìyẹn. ẹ bàbá wa ẹ ṣeun a jẹ́ pé àlàáfíà tayọ àwọn èèyàn ti ń jàǹfààní pẹ̀lú gbogbo ohun tí ẹ sọ yìí bóyá àwọn ènìyàn tí wọ́n tún wòye inú wọn tún máa dùn kódà bẹ́ẹ̀ ṣe ń sọ fẹ́mi gan ẹ̀rí tí mo dẹjúlẹ̀ tí mò ń kọ oríṣiríṣi ẹ̀kọ́ hmm. àti àwọn ìlànà tẹ́ ẹ fi ń dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ hmm. tẹ́ ẹ sì fi ń wo àwọn ìdílé sàn bàbá wa ìlú wo gan lẹ ti bẹ̀rẹ̀ gan. ẹ wẹ ẹ ọmọ bíbí ọmọ ọyẹ ni mí i'm from Ọ̀yẹ́ Èkìtì ìran ìran tó bí mi ìran olóògùn ni wọn bàbá tó bí mi is a renowned traditional doctor bàbá tó tún wá bí bàbá mi ọdẹ ni olóògùn ni so ìdílé tí mo ti wá ìdílé jagunjagun ìdílé alágbára ìdílé olóògùn ni àwọn ìran bàbá tèmi wọn kì í fìbọn pẹran wọn kì í mú bọn lọ sóko pẹran tó bá ti wọn máa ń dẹkùn wọnú gbó ni tó bá ti dẹkùn wọnú gbó wọn á pẹran jọ lóru wọn á wá dèèyàn padà wọn á jí gbogbo àwọn àtọmọ àtìyàwó wọn á jí wọn wọn á ní kọ́ lọ sínú igbó wọn á ní kọ́ lọ máa kọ́ ẹran wọlé so ìran tòní náà ń pè ní òrì mẹ́kùlú yìí abirù jìlọ̀jìlọ̀ kẹ́lẹ́rọ sí ìké rororo òrì mẹ́kùn alọ́tọ́ kẹ́lẹ́rọ sí ìké ìran bàbá tèmi ló ń jẹ́ bẹ́ẹ̀ so ohun tó fa ni pé nígbà tó di pé Ìbàdàn bí mi sí but ọmọ Èkìtì ọmọ yé Èkìtì nínú iṣẹ́ yìí nígbà tá a máa bẹ̀rẹ̀ láti kékeré jòjòló mo ti bá bàbá mi lo oògùn lórí ọlọ hmm. ẹ láti kékeré mo ti bá bàbá mi lo oògùn àjogúnbá àpadéludé oògùn pátá ni mo mọ̀ torí pé mo sọ ní my father is a renowned traditional doctor ọba tí mo mọ̀ tí bàbá mi ń ṣe oògùn fún mẹ́sàn-án ni wọ́n mẹ́sàn-án nígbà yí ẹ̀ àwọn ọba aládé ńlá làlú àwọn èèyàn jàǹkàjàǹkà àwọn adájọ́ my father is known because he's a very powerful man traditionally. bàbá wa ìlú wo gan ni ẹ ti bẹ̀rẹ̀. ẹ ẹ tá a bá wo gẹ́gẹ́ bí tí mo sọ pé láti kékeré jẹ́ ń bá wò dáadáa màá sọ pé bóyá láti bí ọmọ ọdún mẹ́fà ni mo ti ń bá bàbá mi lọ oògùn lórí ọlọ títí títí torí ká tó lọ sí skul wàá bá jó tó a bá ti skul dé ó tún máa gbọ́ lọlé ẹgbẹ́ bá ṣe ń jó oògùn lẹ́ máa máa gún lẹ́ máa máa lọ ìtúrí ibẹ̀ bí wá sí kì í ṣàṣàwọ̀ but èmi fúnra ara mi nígbà tí mo jáde school nìbàdàn mo lọ sákùrẹ́ 1981 1981 yẹn àwọn tó ti mọ bàbá mi náà máa bẹ́ẹ̀ gbà àwọn wà bàbá báyìí tí ó mọ mo ṣe bẹ̀rẹ̀ sí ṣe oògùn fáwọn èèyàn nìyẹn ibẹ̀ láti rí from there um, from 1981 to 1982 82 mo rí admission sí Maiduguri Maiduguri yẹn àwọn tó tún já wọn fámìlì mi tó tún wà ní Kano tó bá ti ní holiday màá wá sí Kano màá tún bẹ̀ sí ṣoògùn fáwọn èèyàn for years tí mo fi kàwé ilé Haúsá owó tí mo rí ní oògùn ṣíṣe fáwọn èèyàn mo fi ń tọ́ra mi tí mo fi ṣe tán kó tó di pé mo ṣẹ̀ wá settle down sí kò ní 1985 so bó ṣe rí nìyẹn. a jẹ́ pé hmm. àjogúnbá a tún lè pè ní àtọlẹ̀dọ́lẹ̀ bó ṣe jẹ́ títí àdán. so bàtà dẹ̀ dẹ́kun 1985 yẹn ìgbà tá a tó di pé a lọ sí international trade fair làwa wò pé òkè a kàn lè lọ aláti ní orúkọ tá a máa jẹ́ la ṣe pè ní àlàáfíà tayọ pé kí ló tá àlàáfíà kò sí. bàbá wa tí wọ́n bá fẹ́ kàn sí yín pẹ̀lú bí ẹ̀ka iléeṣẹ́ Yenkem ṣe gbilẹ̀ tó yìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo wọ́n lè pè yín sí. ẹ ṣe gan olú iléeṣẹ́ Yenkem ó wà ní nọ́mbà two oh five ìdímú ẹgbẹ́dá road ní faith bus stop ní yemkem plaza nọ́mbà tán lè fi tán lè pèsè láti bá mi sọ̀rọ̀ ní zero eight zero double six double six six three five nine or zero eight zero double six double six nine eight six eight wọ́n dẹ̀ tún lè pèsè zero nine zero six eight six four seven one five six then àwọn tó bá fún yemkem online so a wà lórí jemkemonline at gmail dot com wọ́n dẹ̀ tún lè lọ sórí wẹ́bsáìtì wa náà lórí www.yemkemgroupinternational.com yà yeah, gbogbo social media platform náà ti lè rí wa wò facebook ni o instagram ni o youtube ni o tó bá débẹ̀ even yemkem tv wọ́n á rí gbogbo àwọn programs wa náà wọ̀ nbẹ àti gbogbo àwọn nǹkan tá à ń ṣe. tọ́ kì í dùn ọ̀pọ̀ sí ń lọ bàbá wa ikú òun látàárọ̀ ẹ mọ bẹni ran abẹni bẹsù àtẹlẹsẹ̀ abẹnà ikú làgànbẹlẹ ikú làparapa ikú ní pẹni à ń pè tí pẹni tí ń gbèrè ẹni ikú ò ní kanjú mi yín ọ̀dọ̀ títí ìgbà míì ó dìgbà kan náà ni. ẹni bá tara ẹ̀ á bá ọ̀rẹ́ mi má gba ìsàn láàyè o báìsàn bá gbé ẹ sọ́lẹ̀ tó lọ sí bàárà lọ sí gbòòrò tó jẹ́ wípé ìsèmù ni ilé iṣẹ́ kan mo mọ̀ tó fi tewétegbò ṣọmọ aráyé lóore. Kẹ́mi International ni ó tọ́ lọ wá bá ẹ wá solution sọ̀rọ̀.